قتلها تاسكار نيو فعائد على المصعوب موصول المعذوف وذلك البراسيورو هو لو موصول تافد دوري اي محذوف احاكم به قولوا إلا بالحق عشان تبقى قطه بفعه أي بالعدل ترديدي لأن هذا الحكم انتوا ايه اداجو يي والحق إذا ذكر بإراء ثم كوا مورو أحكام ثم مورو حقوا لكوا من داجلوا بي داجلوا فالمراد به العدل أسديدي كيف تقول أسديدي وإن ذكر بإراء الأخبار تقوم موان بجون بيرو أوان رويني المراد به صدق هنالك ودودوني والعدل أتسديدي هو ما أمر الله أمر الله به ورسوله هنا نتلو باك فلاسة أبتجي في فلاسة قال تعالى الله نقول إن الله يعمر بالعدل الله بعد نقول قيلات كما تماسكني كما تديدي والنفس المحرمة أربعة النفس أولا متى أسلي وفي بلو تسلي أبي ميرين أرس ميرين هو هي نفس المؤمن أمي مؤمني يقول إيه مسلمي وذمي أتي ذمي ذمي لأنتو في كيسي مسلمي أمان بلا مسلمي بعد بعد لو يهود النصارى بابين ومعاهد أتجاه في أجوب الله ديو أجوب ما بيبيا لا في أجوب أجوب أجوب نوني ومستعمل أبدا في إن بلو إلو إسلام نبي أما فقر بالك ما أريد أن يسيو ولما كوي سيارة واحد ìlú islam ló gbé a máa fọkànlẹ̀ balẹ̀ bí kásìrò míìm ó di náà ní pé bí misamir náà ní pé pẹ̀lú míìm yẹn ní kásìrò tọ́ọ̀lìbùl àmẹ́lẹ̀ ẹni tí wá ìfọkànbalẹ̀ فالمؤمن لإيمانه مؤمن انت عارف ان جاجنسين الكتر إيماني ري وضمي لذمته ضمي ولن كنت عجل لا ديون تقول ايه الإسلام ضميوني tí ẹ bá pa yẹ dára jẹ́jẹ́ pípa mọ̀mí náà ni wọ́n mọ̀ ahàdì pẹ̀lú ẹ̀ntọ́pẹ́ abáládéhùn ìmọ̀ agbélé yìí àmàlìdá fọ́rẹ̀ sí ọmọ ìlà ìmọ̀ tẹ́lẹ̀mù fún ìmọ̀ sọ́jísí àwọn ọmọ ìlà dọ́lẹ̀ wọ́n mọ̀ sáàmìl tààmìnìhì ẹ̀ntọ́ afọ́kànbalẹ̀ fúnkú afọ́kànbalẹ̀ wọ́n fárkù bẹ́ẹ̀ lọ sàlàsà tàbá wà á kókò fẹ́ sí yàtọ̀ láàrin mẹ́ta yìí الذمي والمعاهد والمستعمل الذمي المعاهد عشان تفق بالي أن الذمي ذمي هو الذي بيننا وبين الذمة أنا تقول عدلات وعديم يبين دلعني وقلوه أو أما ذل الإسلام أما ما سجزها أي أعدل على أن يقيم في بلادنا معصوما أم يوم ذل ويقلوه في كباله أما دابه máa bádùlù jẹ́zìá mẹ́mọ̀sá jẹ́zìá ìmọ̀sá jẹ́zìá fún ìdáàbòbò rẹ̀ fún security rẹ̀ fún sọ̀kabalẹ̀ rẹ̀ fún ìrìn títí ìràkílẹ̀ bẹ́ẹ̀ lọ. amal mu'ad an tó fi ahad adẹ́wọ̀n wà láàrin wa allah yóò haribu náà wọ́n láàrin wa lu lu àbáde ń wà láàrin wa pé ọkùnrin gbógun ti wá àti gbógun ti àwọn òní ìran àwọn ẹlòmíì lọ́wọ́ láti wá gbógun ti òun náà sì níran ẹlòmíì lọ́wọ́ láti wá gbógun ti wá àwọn gbogbo rí àlàáfíà ó ní wà ìlú ti ẹni gbé wà á rí e síbẹ̀ náà náà wà á mẹ́rin mọ̀sáàmì ní àmẹ́jọ́ pé a àdéhùn ìfọ̀kànbalẹ̀ pẹ̀lú ẹ̀ wọ́n lẹ́sìn ilé àjọ ní àdéhùn pé mọ̀sánjísíà ń gbèlú wa àjọ láti ń pé à ní gbógun tí kò ní gbówà ń gbèlú rẹ̀ lakin àmànà òfin wọ́pì muhaddada a máa sọ pé from this time to this time olè gbílẹ̀ wọ́n láti kó báyìí kó kó lẹ̀ fún wa كربنا الحربي داخل إلينا بأماني التجارة ولا أنا بيجاك بي أقوى لا أنا وقلوا أولوها gbogbo ọwá wá sílùú wa yóò agbélùú wa fún àmánà ti ọjà títà rírà wátàjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn lèyẹ́ amòd islam àfọwọ́ wá gbọ́ láti gbọ́ islam yìí ọwá islam dẹ̀ wí ìgbẹ́ fẹ́ mọ̀ ń parẹ́ ẹgbàmí láì amẹ́yìn gba islam o fẹ́ gbọ́ islam yìí قال تعالى ولو بان صلوا وإن أحد من المشركين tàbára nìkan nú àwọn ọ̀ṣẹ́bọ ìtàjára ka tó bá sáàdì ọ́ tó bá wá ìdáàbòbò lọ́dọ̀ rẹ̀ kó bẹ̀ fa jírò báláyì àti àyẹ́sùn akalamọ́lá tí fi gbọ́rọ̀ ọlọ́wọ́ba tí fi gbọ́ yé tí gbọ́rọ̀ ọlọ́wọ́ba tó ma abúlégò màmánà lẹ́yìn náà ẹ̀dáàbòbò tó fi débi tí ọkàn rí ìbàlẹ̀ pé ẹnu ò وهو أن العهد يجوز من جميع الكفار كعهد معاهد بقبو كفرني أشبوني يهودني نصاراني مجوسني والشعار بلوها وذمة أما ذمة لا يجوز إلا من يهود والنصارى والمجوس أولي أوانتوا أوان بتخالبات هنا يهودي أبي النصارى أبي النجوسي دون باقية الكفار هو كفر يكون وهذا هو مشهور إن له مستهج من من للمذعب والصحيح أنه تجوز من جميع الكفار أما يتفتح من الجنان يكبيك ببقوا وكفر الله لباسي يعرف نظمة بنيجيريا إيه ìlú wa ìkéde ìlú zimini adéǹsàjá ní gbádùn wọn dé pàkó àmọ́ kìfìlú àmì irú ọ̀gbẹ́ni tó tí yóò bá ti ẹ̀ lọ̀gbẹ́ni ẹni àgbélù ìran òní náà ẹ̀dàpọ̀lá yín káwà ní ọkọ̀ rẹ̀ ọ̀gbẹ́ni tó gbé kiri ó sànà sí kóòtù tó bí àmà ìdó ni ọ̀hẹ́ ọkà tó kọ yorùbá nínú ni tó àrùn ẹni kẹ́kọ́ sọ pé kọ́ mọ́gbè ni kó gbé egbò lọ kọ́ tíọ́tù kó sáfà wà lẹ́ka wà máa wọ̀ àwọn oníkẹ́ mẹ́rin bí ẹ̀yẹ́ máa ti wọ́n ní ẹbí ẹ̀yin lẹ́yìn máa bínú gbàdé ní tiwa ẹ̀yin lẹ́yìn máa bínú gbàdé ẹ̀yin lẹ́yìn máa bú wa bí ọ̀rọ̀ wọn náà ni ẹ̀ lè rí mùsùlùmí kan kó máa bú òòṣà wọn àbí kó máa bú kírísítẹ̀ wọn àbí kó máa bú jésù mùsùlùmí àti ẹ̀bú jésù wọn máa pọ̀ nǹkan olùdí kìfìrí láti ara pọ̀ bú jésù àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n lọ́mọ sí àfọ̀rọ̀ yìí wa. náà kọ́ọ̀tù lọ́yà ni ọwà lọ kọ́ọ̀tù wa tí wọ́n jẹ́ gbọ́ngbà pé wọ́n ma wọ ìjábọ̀ wọ kọ́ọ̀tù àwọn ọmọ wò sáà àwọn ọmọ wọ́sọ̀ sáà chọ́ọ̀tì nítorí ẹgbẹ́ wáṣẹ́ kọ́ọ̀tù nítorí ẹgbẹ́ tèmi ẹni ẹgbẹ́ sọ̀rọ̀ ó gbé kí ní ẹ̀ tó wá bí ibi ni pé ọjọ́ mùsùlùmí irúgbà rẹ̀ nígbà tó ọ jọ kẹfìrí àwọn ọmọ ìyá rẹ̀ tó gbogbo ẹ̀kẹ́ rẹ̀ máa dẹ́bi express ẹlọ́mọsọ̀ wa nù náà هذه العنصر الأربعة قتله حرام أما أمية على حد سواء في في na ahara e aea a aa sẹ́ńtẹ́ ẹ̀kọ́ kọ̀bára ti ń gbé ní àbíyàn tó wà ń lò rẹ̀ tẹ́gùn sí bákan náà ni wọ́n aṣọ́kù fi dáàrí káfà ni mo ń special covenant àjọjọ ní àdéhùn tí tó lágbára covenant sọ covenant covenant ọ̀rọ̀ kí ni túmọ̀ rẹ̀ àdéhùn tó lágbára ẹjọ́ múlẹ̀ ẹjọ́ ládéhùn tó lágbára náà alright dáàbì mọ̀ ahad ọ̀sọ̀kan tó pé òun àdéhùn lọ́jọ́ ní lásán فالمعاهدون يتولى عهد أهل الحل والعقد منهم ترى معاهد àdéhùn àwọn ìjọba authority àwọn tó ní ìjọba tó ń sípàtẹ àwọn ọ̀nà wọlé ìtàbí lẹ́nà ọ̀bẹ̀ iná òkòwòdì tààmì náà ti lọ́sà kò sí láàrin wa pẹ̀lú wọn àdéhùn ìfọkànbalẹ̀ tó wà special wà ayyan kánà ikú tó bá gbé fa àdéhìsí kárí gbogbo wọn ilé ìjọba ilẹ̀ ilé ìjọba gbogbo ọpátá ẹnikẹ́ni máa pàpà nù ẹ̀yẹ wọn قولوا إلا بالحق بلو بأفتلوه طلقوا تبا تسيبه لكم أي مما يوجب القتل تلف أكيبا مثل السيب الزاني بيعدلبوا تبا تزنا والنفس بالنفس بيجب أن يكون قونا وتارك الدين مفارقة للجماعة أنت فسنا تفسد دا جماعه وفسد دا وعلى الجماعه قوله وعقل ربا لينا إسلا لا إنه لا كان ربا ونال كيما جربا كيما جربا كيما جولي وربا في اللغة الزيادة inú èdè dáńkì ní rìbá náà ni àfikún ọgbà ọ̀rọ̀ náírà níìsí lọ́wọ́ rẹ̀ lọ́yà kọfẹ́sẹ̀ padà ní 120 ní ọ̀sán ó fi 20 náírà kún tẹ́gbẹ̀ẹ́ rìbá náà nù mínú qawluhu ta'ala inú ẹ̀ ń gbé wọn pé fa'iza anzalna alayya alma'a ìjáde bọ̀ rọ́bàt tọ́lọ́ ọba ní tẹ́bá sómi kalẹ̀ lórí omi ilẹ̀ yóò yẹ padà lédè mú àwọn nǹkan dáadáa jáde jáde yóò gbá ìsìn yóò máa dàgbà sí ìyá ni záàdá yóò gbá ìsìn yóò lè kún òfin ṣẹ́rẹ̀ àmánú ẹ̀kọ́ inú olúgbàlẹ̀ yìí àmánú ẹ̀kọ́ ń ní rìbá تفاضل في العقد بين أشياء يجب فيها تسوى كي يقول لا فون كخذ بكنا لا يقول ميا وانت نور وانت لا كنت قرا فون وني انا اه وانت نقول بدا وانت نو انا ما ظلمني وانت مفاجئ ودي والنصر عقد بين الأشياء يجب فيها تقابض لينا إذا دلوا نوع tó yẹ pé wọ́n pé òun fún mi ni takọ́ bèdọ̀ wípé òun fún mi fún mi à ń gbà lọ́wọ́ ara wọn ni ó di wa wọ́n ríbà ríbà fadl ríbà àti ọlá ìṣẹ́ pé ó gbé ọlá fún tí ó fún mi ju tí máa fún ọ lọ ayé ziyada olóńdìyà wariba nasi'a níbi ọtí nasi'a náà àìta àkìr àsìkò tó yẹ kó fún ọ You are crazy. sí torí ṣẹ̀ríà take care everything ẹ̀wọ̀n oníṣìn ìrìnláde ò pé mo fẹ́ ra cement lápèjúwe ó di eyín ọwọ́ asanwó fún àwọn fún olówó cement mẹ́wàá ni ọwọ́ afún olówó márùn-ún ọwọ́ àgbà márùn-ún yòókù ó di owó mẹ́wàá ní mẹ́wàá ló fẹ́ra wá fọ́lọ́wọ́ márùn lọ́sọ́ ti ra báyá tí ìtàmọ́ 500 kọ̀ wá kù kò dẹ̀ wá yẹn cement di 4500 sẹ́kọ́ ẹ̀ ti lékún ìmá dìlé owó yẹn láì jẹ́ pé ọ̀rọ̀ mọ́ra márùn owó márùn tí bá dì máa márùn yòókù which be price tó bá dé bá márùn yòókù ni àmọ́ ọmọ sanwó márùn-ún márùn-ún ikú mọ́ sanwó ẹgbẹ̀ tó bá yá mọ́ mọ́ abẹ́ kò ọwọ́ gba márùn-ún èèyàn ríbà lẹ́yìn ríbà nàṣí ìbànú nàṣí àníkún ríbà nìyẹn ó di wa sanwó rẹ̀ mọ́tò kúrò sí kọ̀ọ̀kọ́ ìlú rẹ̀ torí ti ṣe àwọn ọmọ ìpè change kan báyọ̀ múra bù lẹ́yìn ìlà ó jáde ìgbà kan tíwájú ní òjò báyìí símẹ́ǹtì wọn bísí ara símẹ́ǹtì kò sí ẹ̀tọ́ ojú ọba máa rọ yọrin ní àmọ́ ìgbà kan máa wálẹ̀ nínú mi ní ìsìn àwọn ẹ̀dí jágbọ́n rẹ̀ àti wọ́n tọ́ta símẹ́ǹtì òní sọ̀rọ̀ àbí sí ìyàtọ̀ wà ń bẹ àbí kí sí ìyàtọ̀ ń bẹ. wọ́n sì torí dísẹ̀ tó lọ lè kó Israeli is a dictated by the no bitter ní ìjọ ẹ̀sìn so ó máa àfẹ́kù the chain of reaction irú ìsinmẹ́sì ní ìjọba àwọn conflict àti àwọn construction conflict but in rain to the end will not be able to work ìkíní oṣù tó bá yìí ní gbogbo ẹni tí ò jẹ́ ní ẹ̀kọ́ business ló mọ̀ ní wọn tó tó wọn. ẹ bọ̀ ìdílé eléyìí ń gbọ́dọ̀ ní concept general ṣe eléyìí. ọ̀dọ́ ọ̀dọ́ ló because oṣù market ló fẹ́ fi tọ́lá ọba kọ́ sànù wa ìdílé owó yẹ dé dákẹ́ ọgọ́ ọ̀rọ̀ ajá kọ́bọ́ eléyìí oríba oríba kìnnì nàfíà ni nàfíà ni ẹ̀wọ̀n bá yarí pé ní owó òní kó tó ẹ̀dùn pé owó pé àmúbà ọ̀dà owó ìdòwò rẹ̀ padà fún pé fúlẹ́ẹ̀dì ti kúrò ní three thousand naira tó rà ó di almost six thousand pé tó owó ní owó ní sìmẹ́ntì rẹ̀ kò ní kàn ní ìdòwò rẹ̀ kí ní àtọ̀ tó rẹ̀ dà. ọ̀rọ̀ yẹn rìbáàlì wọlé ẹ̀ tó pé wọ́n jọ láàrin kó ti fún lówó rẹ̀ àmọ́ wọn náà lè fọ́tò owó security bọ̀ ìtọ́jú owó ìtọ́jú ẹ̀kún ní time màá kó lọ́nà tí bá ti pẹ́ jù lọ ó wà pé ìtọ́jú ìtọ́gbé ìgbà space ẹ̀gá nínú ṣọ́ọ̀bù ẹ̀gá wàhálà kẹni ọdún ìpínlẹ̀ ní ìṣẹ̀lẹ̀ take into consideration ìgbà space kẹ́ ẹrù rẹ̀ wà nínú ṣọ́ọ̀bù ẹ̀gá kó má ráyè kẹrù ní síbẹ̀ ẹ̀gá wàhálà kẹni lẹ́yìn náà ìtọ́jú cement pàápàá jùlọ cement ó lè jì àbí gbogbo yorùbá mi yẹ ìhùn mẹ́rin àdúrà ó lè bàjẹ́ tó bá lẹ̀ dé tó bá ní òun ẹgbàá wọ́n náà lọ fi kò fi dáa kó máa dìlé rẹ̀ tó bá ti ra nǹkan gbé nǹkan kábùdù rẹ̀ kábùdù kan ó tó rí ìrù tó wà bẹ́ẹ̀ ìrù tó wà bẹ́ẹ̀ ṣe rí ẹ̀fẹ́ ìkàbẹ́ pé ẹnì kó fi ní ẹnìkan náà rárá ọdẹ fanabolisi irú Chicago lápòjúwe àwọn conference wọn gba ìrù láti plane kẹ́kẹ́ ìdílé láti wá kẹrù yìí kò ní inú stọ̀ wọn wọ́n gbé dẹ́mọ́rọ́jì kan ní wọ́n ń pè kíní kan ní wọ́n ti gbé kíní alọ́gbẹ̀rù wa lẹ́kùn tó kó bá wa ń bí iṣẹ́ wa nù Kaduna Kaduna ẹ̀kọ́ gbẹ̀rù yẹn sí Nàìjíríà Nàìjíríà kẹ́kẹ́ Nàìjíríà ní ayọ̀dọ̀ síra wa tí ọba gbẹ̀rù sí Kánò pẹ̀lú ògùn ọlọ́run ọba sọ̀hánù tó má ti ọba ah ṣẹ́gun náà kò ní àkókò àti kọ̀ọ̀kan ọba yàrá wọn ní àbọ̀ ẹ̀fọ́ àwọn ọmọ nìyí àmọ́tẹ́ bá dé èkó àwọn fan náà gbowó tí wọn àwọn akẹ́kẹ́ àwọn nkálukú máa gbowó tí ẹ lọ́nu. Aminu Aminu na Aminu na international ni a ba mi. Ah, international. Afa, ìtọ́sílẹ̀ ni pé ọ̀rọ̀ ìsìláàmù tún wọnú ẹ̀jù international court Abuja. ó di eyín ọmọ yàrá Islam. àwọn lọ Ethiopia lẹ́rù wá sí dé àwọn Ethiopia àwọn ni wọ́n ń Chicago jù lágbàáyé tẹ́ bá gbẹ́rù láti anywhere yẹ́kọ̀ sí Addis Addis Ababa láti bẹ̀rẹ̀ òun àti síbi place láti lẹ́ẹ̀kan náà ẹ̀ka ní ọba àwọn tí wọ́n ń kó wá fún wa díẹ̀ díẹ̀ àwa wà ní airport lẹ́kọ̀ọ́ à ń kẹ́rù lọ́wọ́ báyìí ní pírímì bàdé ti Ethiopia ẹrù wa wà ń so àwọn authority yẹn ò fura ẹrù tó wà nù plane yẹn àkàkọ́ àwọn ẹrù wa sí àwọn òṣìṣẹ́ àwọn ọ̀wọ́rì nígbà pé wọ́n ti rókọ wa ní ààrẹ àkàkọ́ lọ sí hard camp ẹrù yẹn bíi thirty five pieces ni tí wọ́n fọ̀rọ̀ gun ló bá lè jọ kẹta wa pé ẹrù wa máa ti di láti jẹta ìjọ méjì náà pé láwọn ṣe soso ọjọ́ kan tó ti léwu á two hundred eighty thousand naira owó demurrage bó ní ẹ ní ni pé ẹ̀yin gan lẹ́sàn wọ́n fún wa ẹrù wa ibi tí wọ́n ẹ̀rẹ́ dé ẹrù kátọ́sọ̀nù ẹrù báwọ́sí kátọ́sọ̀nù ọ̀tún about 580,000 wọ́n sẹ́fọ́ wa tàbí sanwó ìpadà fáwọn àti ẹrù wọn sọ̀nù 580,000 wọ́n sẹ́fọ́ wa àmọ́ ẹ̀sánwó fan ẹ̀sánwó airport gbogbo oríṣiríṣi owó olùbàjẹ́ olùjẹ́ pé lórí ẹrù kọ̀ọ̀kan wọ́n lè pé 50-50 naira àbí lórí kílò kọ̀ọ̀kan 50-50 naira 50-50 naira yóò wá lọ bí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà gbogbo yọkàtà tó yẹ ni kọ́nà bá kó sànù wa. àwọn ẹ̀dá kò lórí ọ̀rọ̀ ní kẹ́tẹ̀lẹ̀ ní sẹ́ńtì a ní asọ́fáwọn èèyàn pé owó ọjà yìí ò yóò wọ́n o tó sì bá ti parí níbi tí tó bá ti di end of may first week of june owó wọ́n o láti four nine yóò di five seven like four thousand nine hundred lose five thousand seven hundred so gbogbo àwọn distributor wọn máa ń kó owó wa nǹkan tá ẹ ń fi bẹ́ẹ̀ pé owó tà lásìkò kíkà ní àtà two thousand kó wá di pé àwọn tó ń sanwó gan nǹkan bẹ́ẹ̀ àti tó five thousand so majority of them thirty first of may wọ́n ti di deadline wọ́n san owó so àárín nǹkan tá a lè. supply fún one. Apply fún wọn so nàbà ní object pé káàtọ̀ fún pé tó ń gba owó wọn padà àwọn ilé ń bá ní à ìfi tí ń jẹ́bà nígbà wo ni àgbèrè ẹ̀rù wa máa sọ fún ọ pé two weeks now two weeks ti pé kò ṣe pé kò ṣe pé kọ́mù lọ́jà ní ti ó fẹ́ tà ó wọ́n lé mi ìtàn fẹ́ tà ó ilé ìtàn ti ẹ má tù fún promo náà ń pè bóyá bíi five thousand náà gbọ́dọ̀ pé bá a ti máa ń tà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá ti ẹ̀ tà ju ní wọ́n bá ti ẹ̀ra ju two thousand lọ kò ní tó five thousand ó kàn kọjá five thousand tí wọ́n ti eré ìtàn fẹ́ tà ní tí new price yìí àwọn òfẹ́ kó nínú rẹ̀ kan fi supply ìwọ̀n tó rọrùn mọ̀gbà tí ìṣọ̀wó tó dé wọ́n bá ní àwọn yẹn bá sanwó wọ́n ti sanwó àwọn bá sọ fún wọn tó kéré yà lọ sọ fún ọgbẹ́ni tó wá fẹ́ gbà á. owó rẹ̀ gbọ́gbọ́. ó gbà àárẹ̀ ìṣẹ̀lẹ̀ tó rẹ́gì àti gbà owó rẹ̀ nǹkan tẹ́kọ̀ọ́ kò ní sókè fún ẹgbẹ́ three hundred ló fẹ́ ra o.

lóòrù. iná kàlọ́ ọ̀. ọba ìtọ́sọ́ láti wá a máa ní ká mọ̀ lọ sọ fáwọn tí wọ́n sanwó pé bóyá rẹ̀ tí ó ti gba owó rẹ̀ padà ààrẹ mi lọ tó ní owó padà dáàmú wọn ni ààrẹ kàtọ́ kó tó di ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ méjì ti wá pé nìkan wọn rí kó pé fún àwọn ọlọ́jà àwọn ọlọ́jà ìtọ́ expect tẹ́lẹ̀ tẹ́lẹ̀ apply rẹ̀ wá ní ṣíìpù tó bá pẹ̀lú ṣíìpù yóò tó bí oṣù fifty eight days ní máa ń lò bọ̀ká ilé bíìtì ọ̀sẹ̀ méjì o wọ́n gbé wá pẹ̀lú plane ọ̀gá wa pé plane yìí gbèsè ní yóò di káàtó mọ̀ pé ó dà ó dà yẹn bẹ́tà inú ọdún five hundred o á fún mi ní ẹgbẹ́ ẹ̀ta fúnkù ká fún ní two ká fún ní one hundred á fún ní fifty àwọn eléyìí ní àwọn àti two weeks two weeks don reach where i was good irú bẹ̀rù ìpínlẹ̀ ọmọ tí ẹ fara mọ́ náà ẹgbẹ̀ fún wọn lẹ́nu ẹgbẹ̀ tí ń gbé wa náà ṣọ́tẹ̀jì dé báyìí nù ẹ fara mọ́ torí ẹ bá tó kí ẹ máa dìlé ẹ̀dìgbà tí ẹ plane torí gbẹ̀ngàn pé ní plf náà nìyẹn profit and loss sharing tí ẹ bá ṣe báyìí tó pé tí ẹ bá ní plane lè jágan ẹrù ẹ lè jóná ọmọ yẹn làgbà rẹ̀ kámọ́ ní ṣọ́tẹ̀jì yẹn nígbà tí ẹ fi dìlé báyìí fún wọn yẹn ẹ̀yin lẹ́ni àbáwọn ọlọ́jà ẹ̀fọn ọlọ́jà wọn the only thing náà pé jàǹbá ti dé o ẹjọ́ se ẹ lọ́ọ̀sì ni. tẹ ọ̀nà máa fi plane yẹn jóná ni ní tẹ́ fi plane gbé ẹ̀tẹ́ lẹ́ẹ̀tẹ́ á rí pé kò bá àbúté pé tọ́lọ́ bá ní kọ́ bá àbú báwọn ẹ̀jẹ̀rẹ̀ ní tí pàtẹ́lìkì wà ti bá ààrùn tàbí àdìbánì dámìtì ti san wàá jẹ́ san one point five million gbàgbà tí jẹ́ pé ọ̀nà mẹ́kù ní àwọn àjọ oníṣẹ́ ní káwọn èèyàn san gbàgbà láti fi san owó sì gbà buhari àdìlọ́pọ̀ fún ìdíyẹ wàá di fún ìsìn tó mú un lọ àtàkùn àwọn tẹ́lẹ̀ tó jẹ́ pàtẹ́lì yìí. wọn ò sí agreement hajj ẹni sí agreement pẹ̀lú wọn wọ́n mọ̀ sọ fún mi pé owó tẹ̀ ẹ̀sán yìí ó wà lọ́wọ́ nǹkan tí price bá wí tí wọ́n kọ́ àwọn ní plane wọ́n mọ̀ sọ wáyé fún mi. wọ́n ti surprise nígbà náà. ẹ wọ́n kà surprise yìí bẹ́ẹ̀. wọ́n kọ́ tábìlì lọ ní hajj wọ́n ti sàn ah, wàhálà dé ah, Ebola àbí abẹ́ ah, olóra ẹ̀dẹ́ kò ní hajj lọ. ṣeré àfàràmà kíyẹn tó agreement sí irú ẹ eh, kòrónà tó dé gbogbo yẹn lọ́mọ. زيادة ورد نصيبة نسيحة, نسيحة أي تأخير كل قدلي هو يجري في ست أموال بينها رسول صلى الله عليه وسلم في قوله كي أدوام يوو أريس بس مفاني بدوكي أريس مفاني هذا سرعي الذهب بالذهب جولج أفضع جولج والفدة بالفدة سيسلفة يا أبي سيسلفة سيسلفة والبر بالبر ويت سويتني والتمر بالتمر دبنو سدبنوني والشعير بشعير جرينس جرينسني والملح بالملح إيوسيوني فعالي إيه أموال رباوية بالنفس الحديث إليه ناني ربا أو دوك مفا تقريبا قوليه بالنفس الحديثي وإجماع وإجماع المسلمين لك بعد وهذه أصناف الستة أو رسل كمان ما يفعيه إن بيعت بنها نت... إن إن دعوا ظهري إنه تبي لفا كورج تري تي زبوا تفيد التحقيق كل شيء ما في إن بوا ìní wani ya yi wallazi na amanu in ja a kun fasikun olewa wani ila ja a kan yawa odiye olóògùn kala lọ milbọt eléyìí tó fi da ta hakik eléyìí tó fi rubama odiye in bi a min a na jason tuba janas tuba tarukan bẹ mislihi jara fi ribar fadl pẹ̀lú rẹ̀ ìdánigyan ní rìbá fádù ti wọnú ẹ̀nù wọ́n rìbá nàṣí àti àti rìbá títà ti ìdílé wọ́n láwọ́ zádà tí wá ìdìmìn àkọ́ gbogbo ẹyọ kẹfẹ́ ló fi lé ó ti rìbá fádù ní wọ́n wọ́n rìbá fádù àwọ̀ yà á láàkín àbábákanáà mọ́kútó wá bá nǹkan rẹ̀ ẹ̀túkọ́ sí fúnǹkan ẹ̀jẹ́kọ́ pẹ́ fàwọ́ ríbá nàṣíà ọtúnbà nàṣíà ti wọnú ẹ̀nìyàn ríbá máa ìṣẹ́mà ànàwọ̀n kàmá fi làwọ̀bá àti záàbà nù bí záàbà gbà mí méjì máa wọnú wọn jàkánà lápẹjú èèyàn san gold pẹ̀lú gold bìtàfà àdílàn pẹ̀lú pé ó dúra wọn lọ pẹ̀lú ọlábákanà wọ̀kábdù tààkàrà lẹ́yìn náà bákan náà ni àmọ́ ojúlé bùjú ra wọn lọ lẹ́yìn náà tó wá pẹ́ àti gbàgbọ́ tó wá pẹ́ kàdé ìtẹ́mà fi adam akad ìwòye bísíǹsì yẹn ó ti wá papọ̀ ń bẹ̀ ríbà fadl ríbà ti àlékún ríbà nàṣẹ́à àti ríbà ti dìlé wàhálà hàzà fa'izà bí àti jẹ́nà sànàbí bí jẹ́nà sànàbí rúgà kan pẹ̀lú gàmínì فلا بد من امرين بدنا كاري كان ميجي مبه اتساوى كان باك باك كان الوجوري وتقابض علينا بيبقى في مجلس العقل ايسو هي تبعي عشان التساويه كده كلكم زيكو ايروري ودي تكادو بقى يا بي الله مزافر اه الجنس بالجنس نعم فما بد فلا بد فلا بد من امرين ككلاني لدني كي كم يزرع كيف اتساوى كنت بكناني مدو بيجي للي مدو بيجي للينا لينا بباري وغباسي كنا غباسي يد بيد او دي كنت بيو عقل عدلي ترين كدون كاني 600 naira per mudu nisi ó lọ́ra kó lè di Wallahu ta'ala àlẹ́ sáfẹ́ rẹ́kẹ̀lẹ̀ price tí ẹ̀wọ̀ ráìtì ọdún di ráìtì by all means ẹ̀wà ní agolo carbon máa fún tàbí price wọn bákan náà ni àti price wọn yàtọ̀ síra wọn mo rò pé price ráìtì àti price ẹ̀wà ó yàtọ̀ síra àbíkọ̀ yàtọ̀ síra wọn ni so price lẹ́wọ̀ ó ti yé àbíkọ̀ ta ẹ̀wà rẹ fún kóná ta ráìtì rẹ̀ sí Allahu ta'ala alam نعم نعم وإذا اختلفت الناس síbẹ̀ lọ́sọ́ tí wọ́n pé àwọn nǹkan ẹ̀bá kàtàrà bí ẹwà àti ìrá ìṣẹ̀wí náà ò tẹ́bọ̀kàtàrà ẹ̀dùlá àmá nǹkan kanáà ni àlàyé wọ́n wọ́n sí wọ́n díkù sí ni a ìtafaka maksodo fi fèrèkìní ìwàdẹ́ yìí tẹ́ pé ẹnu papọ̀ lórí ní agbàlérò pẹ̀lú nkíta fẹ́ ṣe ìwà jùta fẹ́ fi kéjì ara wọn yìí bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ fàìnà òyẹ́jẹrẹ ríbà nàti àdúnà ríbà fàdù ilé yìí أودي دون ذل ربع كرم فذهب بالذهب بالفدة تفاضل الماء القبض جائز كي فالذهب كي بقول كلو سلبا تفاضل بقول ولا لا جوا ولا ما سلفا لو لو لو لو جود جود لو جو ليس دي أمام ما ما قبض كيك بعرفك شيء جائز دي وذهب بفدة متساويا مع تأخير àmọ́ pé bákan náà ni wọ́n àmọ́ aládìlé rẹ̀ ríba tààkìrì kọ́bù olóòrùn ríba nàfíà ni ọ̀pẹ́kẹ́ tó gbàǹkà yín nìyẹn ó di eyín káwọn òṣàlọ́lọ́ àrùn صلى الله على نبي الكريم وعلى آله وأصحابه أجمعين نعم وإذا اختلفت عاد الأصناف طبعا كما يسمعوا فبيعوا كيف شئت إذا كان يد بيد أودين أودين ذلك إن كان يبايع تسرعوا فبيعوا كيف شئتم أتعب باتوي إذا كان يد بيد ذلك كونف من مفوني بابا نقول كان كاري والله تعالى أعلم والسلام عليكم ورحمة الله وبركاته